so bi-idhni Allahi ta'ala eléyìí ni halqa ẹlẹ́kẹrin ah, ibi tí a wà níbẹ̀ alimami al-Maqdisi alayhi rahmatullah ibi tí a kà lónìí qala al-musannif rahimahullah wa ma ashkala min dhalika wajaba ithbatuhu lafzan wa tarqa وترك تعرضي لمعناه ونرد علمه إلى قائله ونجعل أهدته على ناقله اتباعا لطريق الراسخين في العلم الذين أثنى الله عليهم في كتابه المبين بقوله سبحانه وتعالى والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وقال في ذم مبتغي التأويل لمتشابه تنزيله فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله وجعل ابتغاء التأويل على علامة على الزيك وجعل ابتغاء التأويل علامة على الزيك وقرنه بابتغاء الفتنة في الذم ثم حجبهم عما أملوه وقطع أطماعهم أما قصدوه بقوله سبحانه وما يعلم تأويله إلا الله رحم الله إمام مقدسي أنصنين تراتي أنقلوي gẹ́gẹ́ bí àwa tí a bá rántí ìtí akàkẹ́yìn òun náà ni ọ̀rọ̀ nípa àwọn sífàtù ọlọ́run ọba àwọn ìròyìn ọlọ́run wípé a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí i ṣùgbọ́n kan náà a sì gbọ́dọ̀ gbà wọlé bí ọlọ́run bá ṣe ròyìn ara rẹ̀ bákan náà ká jìnnà sí ìmọ̀ tako àwọn ìròyìn ọlọ́run ọba àbí ìmọ̀ yí ìròyìn ọlọ́run ọba àbí máa fi ìròyìn ọlọ́run ká máa fi wé ti ẹ̀dá àbí ká sì máa ṣàpèjúwe pé bí ìròyìn ọlọ́run bá ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìròyìn ọmọ ènìyàn ṣe rí níbi tí a ti wá fẹ́ bẹ̀rẹ̀ lónìí ṣéèkì ní nípa ọ̀rọ̀ àwọn ìròyìn ọlọ́run ọba yìí wa ma ashkala min dhalika wajaba ithbatuhu lafdhan wọ́n ní èyí tí a bá rí pé ó wá fẹ́ rú wa lójú nínú àwọn ìròyìn ọlọ́run ọba wajaba ithbatuhu lafdhan dandan ni ká fi ọ̀rọ̀ yẹn ká gbà á wọlé ká fi rinlẹ̀ lafdhan ní gbólóhùn rẹ̀ yẹn pé gbólóhùn ìròyìn ọlọ́run ọba tó bá wá a gbọ́dọ̀ wọlé ká fi rinlẹ̀ pé bó ṣe rí náà nìyẹn lafdhan ní gbólóhùn so tabani lafdhan yẹn ni pé ká gbà pé ntí ọ̀rọ̀ yìí ń sọ ntí aya al-Qur'an ń sọ nípa ìròyìn ọlọ́run àbí nǹkan tí hadith ń sọ nípa ìròyìn ọlọ́run alimami Maqdisi wọ́n ní ká gbà gbọ́ ipe bó ṣe rí náà nìyẹn lafdhan ní gbólóhùn pé bó ṣe wù yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí wa tarku ta'arrud li ma'nahu bákan náà a tún gbọ́dọ̀ tó ń gba ìtumọ̀ rẹ̀ náà gbọ́ a gbọ́dọ̀ wá fi ìmọ̀ tako ìtumọ̀ ìròyìn ọlọ́wọ́n ọba yẹn a gbọ́dọ̀ fi kalẹ̀. wa naruddu ilmahu ila qailihi gbogbo ìmọ̀ tó bá wà nípa àwọn ìròyìn ọlọ́wọ́n ọba a gbọ́dọ̀ wá dá padà sọ́dọ̀ ọlọ́run ìpè ọlọ́run ló ìmọ̀ nípa ọ̀rọ̀ yìí nípa ìtumọ̀ rẹ̀ gangan gangan ìmọ̀ nípa rẹ̀ káwò pé ọlọ́run ọba tó sọ òun náà ni ọba tí ó mà ìyẹn ni pé àwọn ìròyìn ọlọ́run ọba tí wọn bá ń gbọ́ èyí tí ó ṣe kókó tó ṣe pàtàkì fún ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí òun náà ni kó gbà á gbọ́ ìpè sọ́lọ́run ló ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ sọ́lọ́run ló sọ pé òun ní nǹkan báyìí pé ìròyìn òun ni ènìyàn gbọ́dọ̀ ní pé mi gbọ́n àbí làákà èmi mú èmi wá fẹ́ wò pé á irú nǹkan báyìí á gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run ṣọ́lọ́n ló ti fi ròyìn ara rẹ̀ èyí tó bá wá tiẹ̀ wá ń rú ọ lójú nínú àwọn ròyìn yẹn ọ kọ̀ọ̀kan gba ẹni pé tọ̀ sọ́lọ́n lọ́kọ̀ tiẹ̀ kó fi ròyìn ara rẹ̀ wọn. bákan náà tarku ta'arrud fihi li ma'nahu àwọn ìtumọ̀ rẹ̀ ìní tí ó bá takò agbọ́dọ̀ pàtì ni wa naruddu ilmahu ila qailihi ìmọ̀ ìròyìn yẹn a wà á dá padà sọ́dọ̀ ọlọ́run ọba tó wí tó sọ pé òun náà lòun ní nǹkan yìí wa uhdatahu ala naqilihi in tó ń jẹ́ gbọ́n sí gbà a máa dá padà sí àwọn tí wọ́n gbé wá fún wa ni yẹn ni àwọn tí ń ẹ̀rí kí gbogbo ohun tí a ń sọ nípa tó ní ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run nínú alukur'an bákan náà ìròyìn ọlọ́run bá nínú hadith anabi sallallahu alayhi wa sallam àwọn kan gbọ́ látọ̀dọ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí anabi ṣe gbà wá látọ̀dọ̀ ọlọ́run ọba azza wa jal bí wọ́n ṣe gbọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n wá ń gbà wá fún àwa pé nǹkan yìí ó nínú alukur'an nǹkan yìí ó wà nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí ń jẹ́ ìròyìn ọlọ́run ọba sùúrù yẹn a wà lọlẹ̀ gbà pé ọlọ́run ọba òun lọ́mà nínú ni sheikh jabrin wọ́n ní wa askala wa idha ashkala shay'un min dhalika qabilu lafdhahu àwọn tí wọ́n ṣáwájú wa yìí tí nǹkan kan bá rú wọn lójú nínú àwọn ìròyìn ọlọ́run ọba kọ́bìlú lafdhahu wọ́n gba gbólóhùn rẹ̀ wọ́n gba wọlé wàfọwọ́dú al-ilma bil ma'na wọ́n wàá ṣe tafwid àfi ti ìmọ̀ ìtumọ̀ nǹkan yẹn gangan wal kayfiyya àti bí nǹkan yẹn ṣe máa ń rí gangan ní ìròyìn ọlọ́run ọba ìlà àìlímìhà wọ́n wàá dá padà sọ́dọ̀ ọba tó mà lápèjúwe nínú àwọn ìròyìn tọ́lọ́run ọba ròyìn ara rẹ̀ àwọn ìròyìn kan tá ń gbé ní sifatu that ẹgbẹ́ tó gbọ́ ká mọ ọ̀nà tí ìròyìn ọlọ́wọ́n bá pín sí ó pín sí ọ̀nà méjì àwọn ìròyìn kan bẹ́ẹ̀ tá ń pè ní sifatu that ya àwọn ìròyìn tó máa ní í ṣe pẹ̀lú nǹkan tó ṣe pé gbogbo ìgbà ni máa ń bẹ lára àwọn èèyàn àbí gbogbo ìgbà ni máa ń bẹ lára nǹkan tá a fẹ́ ròyìn náà ni òun là ń pè ní sifatu that lọ́dọ̀ ọlọ́wọ́n bá tá a bá fẹ́ sọ àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú that ẹni pé tó ṣe pé gbogbo ìgbà nìkan yẹn máa ń bẹ pẹ̀lú nǹkan tá à ń ròyìn kẹlwọ́jì gẹ́gẹ́ bí ojú wẹ̀líyẹ́d ọwọ́ inú àwọn sífáàtù that lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni ìròyìn tó ṣe pé èèyàn máa ń rí tí máa ń bẹ lára nǹkan tí èèyàn ń ròyìn ní gbogbo ìgbà wọn pè ní sífáàtù that bí ká ní àlìyẹ́dù àríjìlú àlùwájìhù òní pé ká ní kí olúwa ọba ó ní ojú ẹ̀rí pé ọlọ́run bá ní kullu man 'alayha fanin wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram olúwa ní gbogbo nǹkan tí ó ń bẹ lórílẹ̀ ayé yìí fanin náà ni ó tàn yányán wa yabqa wajhu yóò wá ṣẹ́kù ojú ọlọ́run ọba nìkan dhul wal ikram ọba tó ṣe pé òun ni ó ne títóbi òun ni ọba tó ní àpọ́nlé nínú àyà tí mo kà tán yìí athbata Allahu li nafsihi alwajha ọlọ́run bá fi rinlẹ̀ fúnra rẹ̀ pé òun ní ojú ó ojú ó ojú àwa náà á wà fi torí pé inú àwọn torí bá fi rinlẹ̀ fúnra rẹ̀ so bákan náà ọlọ́run bá ní òun ní ọwọ́ ọlọ́run bá ní ọwọ́ ọlọ́run ń bẹ lókè ọwọ́ wọn liman khalaqtu biyadayi ẹni tí mo dá pẹ̀lú ọwọ́ mi so gbogbo àwọn kan báyìí ọlọ́run bá fi rìnlẹ̀ pé òun ní ọwọ́ so ẹ̀rí pati sọ́ni jẹ̀jọ́ pé àmọ́ tá a bá ń fi àwọn ìròyìn rìnlẹ̀ fọlọ́run ar-rijl ìbẹ̀nu hadith tó fi rìnlẹ̀ pé ọlọ́run bá ní ẹsẹ̀ so àmọ́rú àwọn kan yìí tá a bá fẹ́ ṣàpèjúwe rẹ̀ a gbọ́dọ̀ fi wítọ́mì ènìyàn kankan o so gbogbo àwọn kan tí mo kà yìí sifatu dhati nù àwọn sifatu alfẹ̀ẹ́lìyà àwọn asifat alfẹ̀ẹ́lìyà àwọn ìròyìn ọlọ́wọ́n bá tó ní í ṣe pẹ̀lú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n máa ń ṣe tọ́lọ́wọ́n fi ròyìn ara rẹ̀ pé ìròyìn iṣẹ́ tí mo máa ń ṣe lélẹ́yìí lára rẹ̀ ní an-nuzul an-nuzul àti al-istiwa. sórí ànùzúlù yìí nìsín ipe ọlọ́run ọba a máa sọ̀kalẹ̀ wá ọlọ́run a máa sọ̀kalẹ̀ sísọ̀kalẹ̀ yẹn ìròyìn iṣẹ́ ni a rí i pé tán bá ní nazala sọ kalẹ̀ so iṣẹ́ ni tán bá ní ọlọ́run bá ní òun máa ń àbí anabi ní a máa nínú hadith tí ó ni hadith tó sì lálàáfíà ni. anábì ní inna Allaha yanzilu ila as-sama'i ad-dunya fi thuluthi al-layl al-akhir. wípé ọlọ́wọ́n ọba azza wa jal a máa sọ̀kalẹ̀ wá sí sánmà ayé fi thuluthi al-layl al-akhir ní ìdámẹ́ta ìgbẹ̀yìn lóru yẹni pé the last one third ní òru ọlọ́wọ́n ọba máa wá sí sánmà ayé tọ̀ tí a bá ń ṣàlàyé ipe àdéhìí tí mo kà yìí ipe ó ní ọlọ́run bá máa ń sọ kalẹ̀ wáyé sánmà ayé ohun tó pàtàkì fún mùsùlùmí ni pé ṣé o ti kọ́kọ́ gbọ́ ná ipe ọlọ́run ọba ó ní òun máa ń sọ kalẹ̀ wáyé sánmà ayé so irú yẹn sífàtò ẹni alfẹ́ẹ̀lì ni àwọn sífàtò alfẹ́ẹ̀lì yà ìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ gbà pé tán sí ànábì tiẹ̀ sọ ọ́ ná pé ọlọ́run máa wáyé sánmà ayé bẹ́ẹ̀ ni sunna ni wọ́n sọ pé wàna rúdò ilmahu ila qailihi ẹni tí ó wá wí á dá padà sọ́dọ̀ ọba tó wí tó fi rán anabi sallallahu alaihi wasallam pé ah ọlọ́wọ́n ọba yìí òun ló mọ ìmọ̀ nípa bóun ṣe mọ wọ́n ń sọ̀kalẹ̀ àmọ́ àgbà wọlé á sì fi nǹkan tí ó lè máa jẹ́ àtakò fún nǹkan yẹn pàápàá ti wà tẹ́rọ̀kìtà ẹ̀rọ̀dẹ́ lè máa ẹ̀ náà wò ní tí ó ta kò túmọ̀ rẹ̀ èèyàn gbọ́dọ̀ mú wá bí lápèjúwe nìsín tábà ní ọlọ́wọ́n ọba bó ṣe hàn nínú àdéhùn tí mo kà pé ọlọ́wọ́n ọba máa sọ kalẹ̀ wá sí sánmà ayé ní mẹ́rin ní mẹ́ta gbẹ̀yìn òru ànábì wá nígbà yìí wíwá tọ́lọ́wọ́n bá wá sí sánmà ayé yóò mọ wá béèrè pé halmi mustaghfirin fa aghfir lah sa'irin fa ujiba ǹjẹ́ ẹnìkan bẹ tó ń wá foríjì kí n foríjì talẹ́ni tí ó ń tọrọ nǹkan mi ọlọ́run ọba gbogbo àwọn nǹkan yẹn tí àdéhùn yìí kó sínú èèyàn gbọ́dọ̀ wá wà nǹkan tí ó wà takò nǹkan kẹ́ wá ní à ṣé bẹ́ẹ̀ tó ní ọlọ́run ọba ń bẹ lókè àlà arsh pé bẹ́ẹ̀ ni ń bẹ lókè àlà arsh ṣé nígbà tọ́lọ́run bá kù arsh ni yóò wá sí sánmà ní mẹ́ta àgbẹ̀yìn òru ṣé al-arsh kò wá ní sọ́lọ̀ ń bẹ̀ mọ́ ni àbí báwo ni al-arsh ó ṣe wà nígbà wọn so irú yẹn náà ni ká fi kalẹ̀ tarku ta'arrudi li ma'nahu ẹ má máa wá nǹkan kan tó ṣe pé yóò wá jẹ́ àtakò fún ìtumọ̀ tí ìròyìn ọlọ́run ọba yẹn bá mú wá wa naruddu ilmahu ila qa'ilihi ẹni tó wí ọ̀rọ̀ yìí gangan ẹni pọ́lọ́wọ́n ọba azza wa jal àwa dá ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ rẹ̀ wípé a in tí wọ́lọ́wọ́ bá tó ní ọ̀sọ̀ kalẹ̀ sísọ̀ tó lọ́sọ̀ wọ́lọ́mọ nípa rẹ̀ o àmọ́ àwọn ènìyàn àwọ̀ ò ní fi àwọ̀ ò fi rinlẹ̀ gbólóhùn yẹn ṣùgbọ́n kan náà bẹ́ẹ̀ náà ní sísọ̀ kalẹ̀ tá a ti ń sọ yìí náà tán bá léèyàn sọ láti ibì kan so ó yé wa pé mo sọ̀ kalẹ̀ nazeltu min من من مكان الأعلى إلى الأسفل yóò yíwa tó bá rí pé èèyàn sọ bí nǹkan ṣe máa ń sọ sísọ kalẹ̀ ìtumọ̀ rẹ̀ yí everybody àmọ́ alkaifiya bí sísọ yẹn ṣe wá ń rí gangan gangan gangan gan òun ni pé kò sí ní tọ́kàn wá níbi yẹn o kò sí ní tọ́kàn wá wa naj'al uhdatahu ala naqilihi bí wọ́n ṣe gbà wọ́n yẹn bẹ́ẹ̀ làánú ṣe gbọ́n ittiba'an li tariqi rasikhina fil ilm a fi tẹ̀lé ìlànà àwọn tí wọ́n ń jẹ́ àwọn tí ẹsẹ̀ wọn rinlẹ̀ níbi ìmà yẹn ni pé àwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n ń gbọ́rú àwọn àyà yìí lọ́dọ̀ ànábì sallallahu alayhi níjọ́ tí wọ́n ń gbọ́ irú ipe arrahmanu ala al-arsh istawa ike ọlọ́run ọba ó lókè àlọ́ arúṣì rẹ̀ ó wà lókè rẹ̀ wọn ò máa bí anabi sallallahu alayhi wa sallam pé báwo ló ṣe wà lókè al-arsh báwo lọ́lọ́run ṣe ṣe níbẹ̀ àbí kí ni tòmọ́ ti ń jẹ́ al wọn ò béèrè iná wọn ni pé àwa náà a wá tẹ̀lé lólànà yẹn ìlànà tí anabi sallallahu alayhi wa là kalẹ̀ fún àwọn sọ̀hábà táwọn sọ̀hábà tọ̀ tó yẹ pé nǹkan kan tó bá bí irú àpèjúwe tí mo tún mú wálẹ̀ kan ipe ìgbà tí ànábì ń sọ fún wọn pé ọlọ́run ọba a máa wá sí sánmà ayé ní ìdámẹ́ta ìgbẹ̀yìn òru àwọn sọ̀rọ̀bà wọn ò máa béèrè ipe báwo ni ṣe máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé yẹn ǹjẹ́ sí àlẹ́ àràṣí sọ́lọ́mù tó ń wà ń bẹ ní àbí kò ní síndẹ̀ mọ́ àwọn ọ̀dààmú ara wọn báyìí iná ni al-Imam Maqdisi alayhi ni wọ́n ní pé kí àwọn náà ká tọ́ ìlànà àwọn ẹni yẹn fil ilmi ar-rasikhina fil ilmi àwọn tí ẹsẹ̀ wọn tó múlẹ̀ níbi ìmọ̀ alladhina athna Allahu alayhim fi kitabil mubin àwọn làwọn tó ṣe pé ọlọ́wọ́n ọba ó sẹ́yìn fún wọn nínú tírà rẹ̀ tó hàn yẹn pé al kí lọ́wọ́n fi sẹ́yìn fún wọn bi qawlihi subhanahu wa ta'ala wọ́n ní war-rasikhuna fil ilmi. يقولون آمنا به كل من عند ربنا والراسخون في العلم أو تونيما تيشوان لنفيما يقولون انت ما نصني آمنا به ولا ونبا بسي أو آية القرآن يي أبي حديث النبي يي torí pé kí ni tí a bá ń sọ̀rọ̀ nípa ayal Qur'an àwọn àfáà ṣàlàyé pé àwọn kankan bẹ ń pè ní al-muhkamat bákan àwọn kankan bẹ ń pè ní al-mutashabbihat ọlọ́wọ́n máa sọ́nà al-Qur'an ikú walladhi anzala alayka al-kitab fihi ayatun muhkamatun hunna umma al-kitab wa ukharun mutashabbihat فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه ní والله باني من مصايا القرآن kalẹ̀ anzala عليك الكتاب موسو القرآن كالفو فيه آيات محكمات àwọn àyà kan wà ń bẹ tó ṣe pé àyà ìdájọ́ ni tó ṣe pé ìdájọ́ yẹn yóò clear sí yín tẹ́yìn náà mọ̀ pé ìdájọ́ ọlọ́run lélẹ̀ yìí ẹ̀wò lápèjúwe ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun aqimis salah liduluki shams gbogbo àwọn àyà yìí àyà tó sọ nípa pé ẹgbàwẹ̀ẹ́ ẹ̀yà tó sọ pé nípa gbé ẹ kírun ẹ̀yà tó sọ pé ẹyọ zaka ṣùgbúrú àwọn nǹkan yẹn ẹ̀yà tó ń pè ní muhkamat tẹ́mọ̀ rí pé ìdájọ́ ọlọ́wọ́n bá ní lérí rẹ̀ ìdájọ́ yẹn ó sì clear pé ohun tọ́lọ́ ní ká ṣe lélẹ́yìí àwọn kankan wọn bẹ tó ń pè ní mutashabihat àwọn àyà tó ṣe pé yóò dàrú kò ní clear tọ́ ìgbà tọ́lọ́ ní òun lòun sọ àwọn àyà kankanlẹ̀ fi walladhi anzala alayka alkitab fi ayatun muhkamatun hunna ummul kitab àwọn yẹn náà ni àwọn ìyá tíra wa ukharun mutashabihat àwọn àyà mi wà ń bẹ tó ṣe pé yóò fẹ́ rújú ọlọ́wọ́ ni wa amma alladhina fi qulubihim zayg àwọn èèyàn àyàtọ̀ àwọn tó bá ṣe pé àìsàn bá ń bẹ nínú ẹ̀mí wọn fayattabi'una ma tashabaha èyí tó wá rújú yẹn náà ni wọ́n wà kún kankan mọ́ wọ́n mọ̀ wá wá wàhálà káàkiri ibtigha alfitna wa ibtigha at-ta'wilihi wọ́n máa fi wá fìtínà káàkiri wọ́n fẹ́ máa fún àwọn kinní yẹn ní ìròyìn wọ́n fẹ́ máa fún ní ìtumọ̀ tí kì í ṣe ntọ́lọ́wọ́n bá gbà lérò náà lọ́wọ́ ni pé àmọ́ àwọn tí wọ́n ń jẹ́ onímọ̀ warrasikhuna fil ilm àwọn tẹ́sẹ̀ wọn rìnlẹ̀ níbi ìmọ̀ táwọn bá wá rí àwọn ní táwọn sọ ni pé kullun min indi wọ́n ní àti tó jẹ́ muhkamat tí àyà rẹ̀ clear tí eh, ìdájọ́ ti ń sọ tó clear nítorí ká ṣe mẹ́ẹ̀ tó clear àwọn ni pé kullun min inda rabbina ọlọ́run ọba wa náà ló níyẹn náà àtọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá bẹ́ẹ̀ náà ni èyí tó ṣe pé ó jẹ́ mutashabihat tí ìdájọ́ rẹ̀ fẹ́ jọra wọn tó rúfẹ́ lọ́jú àwọn ni pé iná ni irú àwọn táwọn afáàpọ̀ àpè ní mutashabihat òun náà ni àwọn ọ̀nà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ìròyìn bí àwọn ìròyìn ọlọ́run ọba tá à ń kà àwọn ìròyìn ọlọ́run tí à ń ṣàlàyé lọ́wọ́ lérí rẹ̀ yìí ipe ẹni tó bá jẹ́ mùmínì ní òdodo yóò sọ pé gbogbo ẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá àmánà òun nígbàgbọ́ sí i wọ́n sì sọ pé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kí nígbàgbọ́ tí wọ́n ní sí i òun náà ni pé wọ́n fi rinlẹ̀ ipe ọlọ́run ọba òpera rẹ̀ báyìí ọlọ́run bá ní pé òun ń jẹ́rò òun máa ń irú ròyìn òun ni ròyìn báyìí so bákan náà wọ́n tún mọ̀ pé àmọ́ ìròyìn ìtumọ̀ kínní yẹn gangan kàìfíyà bí ọlọ́run ṣe wá máa ń sọ̀kalẹ̀ lápèjúwe sísọ̀kalẹ̀ yẹn gangan tọ́lọ́n bá wá ń sí máa ń sọ bí ṣe máa bó ṣe lóun máa ń sọ lóru yẹn wọ́n wá ní ọlọ́run ọba gangan ní lọ́mà òun lọ́mà bó ṣe rí gangan yẹn ni pé àwọn ọmọ ènìyàn àlè láfẹ́ máa in tí ìròyìn yẹn ń sọ bó ṣe rí gangan òun náà ń pè ní alkaifiya irú ẹni nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ tí ẹnìkan wá bá alimami malik alayhi rahmatullah tí ẹnìyẹn sọ pé ẹnì alẹ́ ó ní yasalu alimami malik an kaifiyatu istiwa'i allah ta'ala ó lóun káyà alqur'an ikú òun rí pé arrahman alal istawa ó wá kayfa istiwa kayfa istawa tí búrò lọ́wọ́ bá ṣe wà lókè àlẹ́ arṣì rẹ̀ gangan Imam Malik wá ní ah al-istiwa ò ma'lum ibi ká ní pé nǹkan wà lókè nǹkan níta lè mọ̀ ni tí bá ní òkè ní nǹkan báyìí wà á lè mọ̀ bí ìtumọ̀ sọ́lẹ̀ kan tó bá ní an-nuzul sísọ̀kalẹ̀ ìyẹn lè mọ̀ tó bá ní nǹkan sọ̀ ó sọ̀ ìyẹn lè mọ̀ rọrùn ìtumọ̀ tó yéèyàn ni wọ́n wá ní wal àmọ́ báwo ni ìsìnwá yẹn wíwà lókè àlẹ́ ara ṣí pé bóòlù ṣe rí gangan majhul àmà bẹ́ẹ̀ náà ni ká ní sísọ̀kalẹ̀ ọlọ́run ọba tí máa ń sọ ní mẹ́ta òru gbẹ̀yìn a má Imam Malik wa ni wọ́n su'alu anhu bid'ah kí ọmọ wa béèrè nípa pé báwo ló ṣe rí gangan mo fẹ́ mọ̀ ẹ́ báwo ni ṣe máa ń sọ bóòlù ọlọ́run ṣe máa ń sọ̀kalẹ̀ lóru ṣé tó bá ṣọ̀ ìbúlẹ̀ àlẹ́ ara ṣe ó ṣe wà ìbọn wa ni ṣíbo ọlọ́run ọba wà ìgbà tí àwọn kan bá wà lóru yín àyín kọ́ nígbà wo ni táwọn kan wà ní ọ̀sán ṣé bó ni ó ṣe máa sọ̀kalẹ̀ ìyẹn ọ̀kan ọ̀ ìyẹn ọ̀kan náà ni wọ́n sọ pé tọ́rọ̀kìtà ẹ̀rọdí lè máa ẹ̀nà hu wọ́n ní ìyẹn ọ̀kan yàn ìyẹn ń wá fìtínà kiri yẹn wàkọ́lẹ̀ fi dhanmi mubtaghi ta'wil al-mutashabih ọlọ́run tó wá ń sọ Imam Malik Imam yani al-Maqdisi ọlọ́run sọ nípa àwọn tó ṣe pé wọ́n máa ń wá láti máa ṣe ta àwílù láti máa lọ lè ṣe ta àwílù láti máa lọ lè yí ìtumọ̀ níbi tó ṣe pé ń túmọ̀ sí kí wọ́n máa yí padà sí nǹkan míì níbi ẹ̀yà ayà al-Qur'an àwọn tí wọ́n máa ń yí padà al-mubtaghi ta'wil al níbi tí ọlọ́run sọ kalẹ̀ fún ànábì ọlọ́run ni wa amma alladhina fi qulubihim zayg lóhùn àníṣe ra àwọn tó ṣe pé ìgúnrí ẹ̀mí àbí àìsàn ó ń bẹ nínú ẹ̀mí wọn ìṣẹ́rí àìnígbàgbọ́ ń bẹ nínú ẹ̀mí wọn fayattabi'una ma tashabaha minhu àwọn nǹkan tó rújú yẹn ni wọ́n máa wá tọpa káàkiri ni wọ́n máa tẹ̀lé kiri ni wọ́n máa wá pé àwọn wà kankan táwọn pé kínníkínní yìí ń sọ gangan ibtigha al-fitna láti máa fi wá wàhálà káàkiri wabtigha ta'wilihi wọ́n làwọn sáfẹ́ fún ní ìtumọ̀ ni wa ma ya'lamu ta'wilahu illallah olúwa ní ẹ̀sìn wa mọ ìtumọ̀ rẹ̀ gangan gangan gangan ẹnìkan kan ò lè mọ illallah àfọlọ́wọ́n ọba bí kí wọn ni mo fẹ́ mọ ìtumọ̀ pé kí ni báwo ni nùzúlù ọlọ́run gangan o àbílápẹ̀jù ọlọ́run ọba ní òun ní alqadam òun ní gìgí ẹsẹ̀ gìgísẹ̀ olóhun ní arrijil ó ní mo ní ẹsẹ̀ ẹ̀wọ̀n kabáhùn so bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ pé òun ní ojúgun gan gbogbo àwọn nǹkan yìí ojúgun yẹn ni pé asak gbogbo àwọn ìròyìn yìí kí ọmọ wa wá kiri pé mo fẹ́ ma ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́gẹ́ pé báwo ló ṣe rí gẹ́gẹ́ báwo ló ṣe wà gẹ́gẹ́ sórí bá ń sọ fún wọn pé ìyẹn ìyẹn àbùkù náà lọ́dọ̀ wọn ọlọ́wọ́n ọba sọlọ́wọ́n wá ní ta'awil ìtumọ̀ láti máa yí àwọn ìròyìn ọlọ́run ọba padà alamatan ala zaig ń túmọ̀ sí pé èèyàn fẹ́ kú lérí òdodo nu ẹ̀wù lápèjúwe iná làwọn afáfin máa ń ṣàlàyé fún àwọn kan tó ń pè ní àṣàírọ̀ àwọn àṣàírọ̀ yẹn àwọn náà làwọn tó ṣe pé wọ́n ń tẹ̀lé àkídà ẹni tó ń pè ní abul hasan al-ash'ari alayhi rahmatullah gbàtẹ́niyẹn ó ti kọ́kọ́ rin àwọn ọ̀nà tó jẹ́ ọ̀nà ànù ṣáájú lásìkò tí fi wọ́n rin àwọn ọ̀nà àánú yẹn náà ní ń lo ta'wil ìmọ̀ ń yí àwọn ìròyìn ọlọ́wọ́n ọba ni lápèjúwe tán bá ní ẹ̀lẹ́dù òun ní alquwa yóò ní agbára ni tán bá ní ọwọ́ òun ní òun ò ní pè lọ́wọ́ o ipe agbára ni òun ó pe ìtumọ̀ alyad tán bá ní alyadu yóò tún báwọn bẹ́ẹ̀ ní ṣe wá ń ṣe pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba tí wọ́n bá ní ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó máa ń kẹyàn ni àbí ọba tó máa ń bínú ni yóò ní tó bá ní al-ghadab tó lọ́wọ́ bá ròyìn ara rẹ̀ pẹ̀lú ghadab ghadab Allahu alayhim òun ni al-intiqam iradatul intiqam yóò ní ọlọ́run ọba máa fìyà jẹyàn ni nẹ́ni tó máa intiqam wọ́n ní náà nìtumọ̀ al-ghadab tó bá tó ní yẹni ar-rahma ọlọ́wọ́n bá rú yàrá pẹ̀lú rahma àwọn ní rahma yẹn bí kìí ṣe ìkẹ́ kìí ṣe ìkẹ́ ipe iradatul in'am gbígbèrò láti kẹ́yìn ni gbúrú àwọn nǹkan yẹn náà ni imaamu al-hasan al-ash'ari hasan al-ash'ari náà ni nǹkan tó ń ṣe ìgbà tó yá ó padà pàdé àwọn àfáà sunnah ó padà ṣàlàyé fún un ó fi àkídà yẹn kalẹ̀ ó já okùn bẹ èèyàn yẹn ó sì kọtíra láti fi ṣàlàyé pé èèyàn máa ń fi gbogbo ìròyìn ọlọ́wọ́n bá rìn lẹ́ni o èèyàn ó sì gbà bọ́ lọ́wọ́n bá ṣe pera rẹ̀ náà ni o èèyàn wá fi àkẹ́kọ̀tù màánà òye tó mọ́ rẹ̀ gángan wal kayfiyya àti kayfiyya pé báwo ni nǹkan yẹn ṣe rí gángan èèyàn ó dá padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tòun pa ìlànà burúkú tí wọ́n kọ́ rìn yẹn ti àmọ́ tòun ti bẹ́ẹ̀ ní dè àwọn yẹn ṣì ń bẹ lórí ìlànà yẹn o thumma hajabahum wa qarranahu bi ibtigha'i al-fitnati fi tazim fi dham ọlọ́run bá ní pé gbogbo ẹni tó bá ti ń wá pé ìtumọ̀ sífà ọlọ́run ọba àwọn ìròyìn ọlọ́run ní pé òun fẹ́ máa fún ní tùmọ̀ ń tòun ni ọlọ́run ọba nírú àwọn ènìyàn náà ẹni yìí bú ni wọ́n o lọ́dọ̀ ọlọ́run ọba thumma hajabahum amma amaluhu ọlọ́run wá dí wọn nǹkan tán gbèrò tán fẹ́ ṣe ọlọ́run ọba òjì kí wọ́n rí ṣe وقطع أطماعهم ọlọ́wọ́n bá já gbogbo nǹkan tí wọ́n ń tàn mọ́ nǹkan tí wọ́n ń gbèrò amma qasaduhu bi qawli subhana ọlọ́run gbogbo nǹkan tó fẹ́ ṣe nǹkan tí ọlọ́run já atma'ahum èròǹgbà wọn amma qasaduhu nígbà nípa nǹkan tí wọ́n ń gbèrò bi subhana tí ọlọ́run bá fi já wọn nírọ́ ó ní wa ma ya'lamu ta'wilahu illa ìtumọ̀ ìntí ọlọ́run bá bá fi ròyìn ara rẹ̀ ẹnìkan kan ò lè mọ̀ gangan gangan kọ́ ọmọ bó ṣe rí illa Allah àfọlọ́run bá nìkan lọ́mọ̀ sùnyẹn ni pé gbogbo níta bá ti ń gbọ́ nínú ròyìn ọlọ́run ọba ní tó ń jẹ́ ìlànà ahlu sunnah wal jamaa níbi àwọn sífà ọlọ́run á gbà pé ọlọ́run ọba ń jẹ́ bẹ́ẹ̀ àbọ̀lọ́run ọba fi nǹkan yẹn ròyìn ara rẹ̀ pé bó ṣe rí náà nìyẹn kan ipe báwo ni nǹkan yẹn ṣe wá rí gangan gangan gangan afẹ́ mọ̀ án so àbí ká mọ wá ṣàfiwé nǹkan yẹn àbí ká mọ fi ṣe àfijọ nǹkan kan eléyìí kò sí nínú ìlànà alusunnati wal jamaa bóyá ni pé ìtòjẹ́ ìlànà alusunna òun náà ni alqabul wataslim watarku ta'arrud lahu birradd kí wọn máa takò kí wọn sì gbà kí wọn sì gbà wọlé gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi tó bá ṣe kọ́ wa gẹ́gẹ́ bí àwọn tó ń jẹ́ àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn bí wọ́n ṣe gba lọ́dọ̀ àwọn tí àwọn náà tún tẹ̀lé sọ̀bí ìdùn láì ta'ala látún dìgbà mi àtúmọ̀ pàdé ara wa hada wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk